ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اعلموا أن هذا الشهر المبارك محفوف بالخيرات والبركات لمن أراد أن يتخذ في ذلك إلى ربه سبيلاً ولقد قال الله سبحانه وتسامى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم وسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين عباد الله إنه من أفضل الطاعات في رمضان إلزام المسجد في العشر الأخ في العشرة الأخيرة وذلك لمداومة النبي صلى الله عليه وسلم وأهله على ذلك ولقد قال الله تعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وفي الصحيح لما ثبت عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر في من رمضان حتى توفاه الله عز وجل وعن أبي هريرة رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام فلما كان العام الذي قبض منه اعتكف عشرين يوما عباد الله اعلموا أن الاعتكاف لا يشرع إلا في المسجد الذي تقام فيه صلاة الجمعة على الأصح ويشرع اعتكاف النساء بشرطين هما استئذان الزوج والأمن من الفتنة عند الاعتكاف وفي المكان المعتكف فعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم ذكر أنه يعتكف العشر الأواخر من رمضان فاستأذنته عائشة فأذن لها عباد الله اعلموا أن من أراد أن يعتكف العشرة الأخيرة من رمضان فسنة أن يدخل المعتكف بعد معتكف بعد صلاة الفجر أول هذه الأيام الحادي والعشرين هكذا فعل النبي صلى الله عليه وسلم وذلك لما ثبت من حديث أمنا عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان فكنت أضرب له خباء فيصلي الصبح ثم يدخله adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba wo ni ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó ní kí a mọ ìbẹ̀rẹ̀ Ramadan ọlọ́run ọba yìí ó sì ń mú wa lọ nínú oṣù Ramadan yìí ní mùsùlùmí lẹ́ni tí ó ń gbà àwẹ̀ fọlọ́run àbí ọlọ́run bá ní tóbi rẹ̀ kó má ṣàìgbà ìjọsìn wa lọ́wọ́ wa o kó má da ìgbìyànjú wa nínú oṣù Ramadan yìí kó má da lù wá láyà nítorí pé kìí ṣe nǹkan tó bára rẹ̀ òun náà ni kéèyàn ó má jẹun kìí ṣe nǹkan tó bára rẹ̀ òun náà ni kéèyàn ó má mu kéèyàn wá ṣe gbogbo eléyìí báyìí kọ́lọ́n wá ní ọ̀ràn ń sẹ́ ẹ wípé àdánù tó tóbi ni ọlọ́run afọláṣí tóbi rẹ̀ àfi bẹ̀ ọ́ mọ́dàlù wà láyà o àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣáájú ẹ̀dá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba fi ṣe àpẹẹrẹ dáadáa fún wa ọlọ́run ṣe ní aṣáájú nídìí iṣẹ́ olóore èyí tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń gbẹ̀ngbẹ̀ iṣẹ́ olóore pátá ànábìlà máa rí gẹ́gẹ́ bí àríkọ́ṣe ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fáni Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sùhábà àti gbogbo àwọn mùsùlùmí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú àwọn nǹkan tó lọ́lá jùlọ ẹ jẹ́ wípé nínú oṣù tá a wà yìí oṣù alálùbáríkà ni o oṣù ìkẹ́ni oṣù àánú ni oṣù tí ọlọ́run ọba tí ó dá wa kò fẹ́ kí dáadáa kó fò ń bẹ́ẹ̀ ló fi jẹ́ pẹ́ni tí ò lè gba àwẹ̀ ọlọ́run tún yan tí ó máa ṣe náà fún un kó má bàa wá jẹ́ pé nìkan wà á máa bẹ nínú oṣù yìí tí ládá bàǹtàbàǹtà ti ń Ramadan tí ó wà á bọ̀mọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká lọ mọ̀ pé nínú oṣù yìí ó kún fún àwọn oore tó pọ̀ ó kún fún àlùbáríkà tó pọ̀ ó kún fún àánú ọlọ́run tó pọ̀ ó kún fún ìkẹ́ ọlọ́run ọba tó pọ̀ bẹ́ẹ̀ sì ló kún fún àforíjì fún gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ bẹ́ẹ̀ tó sì ṣiṣẹ́ tọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore èyí tí kò yẹ kó bọ́ mọ́ni lọ́wọ́ pàápàá jùlọ gbogbo ẹni tí ọlọ́run bá fún nígbà láàyè rẹ̀ ní ìgbà tí Ramadan tí ó bá ṣẹ́kù mẹ́wàá nítorí ká máa gbé ẹ̀wò léni òun náà ni kó súnmọ́ kó sì pípa tá a bá fi rí jímọ̀ ẹ̀ ti ń bọ̀ kí a ti kó sínú àwọn ọjọ́ kẹwàá tó ṣẹ́kù ní oṣù Ramadan ó dáa púpọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó gbààwẹ̀ tọ́lọ́run sì ní kó ráàyè nítorí pé ríráyè ìdẹ̀ra kan ní látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdẹ̀ra méjì kan bẹ tí máa bára wọn rìn tọ́lọ́n bá wá pa méjèèjì papọ̀ fún yàn ìdẹ̀ra ńlá ni méjèèjì jẹ́ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sa ìmoore látara ìdẹ̀ra náà kí ni ìdẹ̀ra náà asihatu wal farag kọ́lọ̀ wọn bá kó fún yàn lálàáfíà kó sì déyìn òtún rójú ráyè ìdẹ̀ra ni méjèèjì yìí jẹ́ èèyàn lè lálàáfíà kó mọ̀ rojú ráyè èèyàn lè ráyè kó mọ̀ lálàáfíà ẹni tí ò bá tiẹ̀ lálàáfíà èyí ṣe ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé só ráyè níbo lọ́fẹ́ lọ tẹ́lẹ̀ kọ́lọ́wọ́n ọba kó pa àlàáfíà àti ìrojú ráyè kó pa méjèèjì papọ̀ fún ni ìdẹ̀ra kan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹni tí ọlọ́run bá fún lálàáfíà tó sì tún fún nígbà láàyè nínú oṣù rọmọdọ́ọ̀nì pàápàá jùlọ tó bá di mẹ́wàá àkànyìn ó dáa púpọ̀ takọ́ṣe ànábíwá muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ìṣe rẹ̀ èyí tí a mọ̀ sí al-i'tikaf òun náà ni ìkúradúró nínú mọ́ṣáláṣí pàápàá jùlọ mọ́ṣáláṣí náà bá ti máa ń kírun juma ká kúradúró síbẹ̀ fún odidi jọ́ mẹ́wàá èyí tó kányìn nínú oṣù ramadan kí nìdí tá a fi sọ eléyìí eléyìí fẹsẹ̀ rinlẹ̀ nínú ṣeṣẹ́ ànábíwá muhammad sallallahu alayhi wa kódà ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ṣeṣẹ́ àwọn ìyàwó rẹ̀ bá ànábí bá ti lè wọ mọ́ṣáláṣí ní ọjọ́ tí rọmọdán bá kù mẹ́wàá àwọn ìyàwó rẹ̀ náà àwọn náà bá kópa ń bẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni súnà èyí tó ń bẹ nínú ọjọ́ kẹwàá ìkẹyìn tó pé tá a bá lè ṣe láàdá tó pọ̀ ó wà ń bẹ̀ o ọlọ́run ọba sọ ní alukur'an karim ọlọ́run wala tubashiruhun wa antum akifuna fil masajid ọlọ́run ní ẹ má fararo àwọn ìyàwó yín ẹ má bá àwọn ìyàwó yín ní àṣepọ̀ nígbà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìtìkáàfù tẹ́ bá ti wà nù mọ́ṣáláṣí ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ kò sígbà láàyè fún kó wá kó mọ́ṣáláṣí kó wálé lálẹ́ kó wá báyàwó rẹ̀ lásìpọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìtìkáàfù rẹ̀ ti bàjẹ́ lókùrú gbàtà bá ń agbúdọ̀ kóra dúró nílé ọlọ́run fún odidi ọjọ́ mẹ́wàá eléyìí ni nǹkan tó fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà anabi sallallahu alayhi ó náà nípa àwọn èyí tó jẹ́ súnà tó ló ń tẹ̀lé rí yìí a máa ṣòro fáwọn ènìyàn láti ṣe ṣùgbọ́n èyí tó bá jẹ́ bídá àwọn èèyàn máa ń múra kankan sí nasalullah salama òjíṣẹ́ ọlọ́run ọba ó ń sọ fún wa pàápàá jùlọ nínú ọ̀rọ̀ tí ìyá wa aṣa gbà wá ipé dájúdájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì máa ń kóra dúró nínú mọ́sálásí tó bá ti di pé rọmọdọ́ọ̀nù kù mẹ́wàá gbogbo rọmọdọ́ọ̀nù tó bá ànábì láyé pátá kò séyìí tánàbí ò ṣe bẹ́ẹ̀ o hatta tawafahu Allahu azza wa jal tí tánàbí fi jáde láyé kò sí kan nínú Ramadan tánàbí kì í ṣe ìtìkáf ànábì ó kóra dúnú mọ́sálásí tí Ramadan bá ti kù mẹ́wàá bákan náà nù àdìsí afọwọ́ Abu Hurairah gbà wá wọ́n dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba ó máa ń kóra dúró sínú mọ́sálásí tí Ramadan bá ti kù mẹ́wàá kódà nígbà tí ọdún tánàbí ó fàyè lẹ̀ ànábì ò fi ṣe ọjọ́ mẹ́wàá mọ ogúnjọ́ lànábì fi ṣe eléyìí jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tó bá mọ pàtàkì alkiyama rẹ̀ a máa ṣiṣẹ́ bí ìgbà tá à ní dọ̀la ni ká máa ṣiṣẹ́ bí ìgbà tó ṣe wípé à ní dọ̀la ìyẹn túmọ̀ sí pé a mọ pàtàkì nǹkan tá a fẹ́ lọ dé wájú ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ramadan tó bá ànábì láyé ọjọ́ mẹ́wàá kan yìí ànábì ó fi kóra dónú mọ́sálásí ṣùgbọ́n gbà tí ó di ọdún tànábì ó jáde láyé ànábì ṣe ogúnjọ́ lànábì fi kóra dónú mọ́sálásí ẹ̀wá ọdún lànábì sì wà jáde láyé ẹ̀kọ́ wo la rí mú ń bẹ̀ òun náà ni pé ká máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ nípa ànídọ̀la gbogbo àwọn nǹkan tá a bá ti gbọ́ pé sí olóore ni pé téèyàn bá ṣe èyàn ó gba ládá téèyàn bá ṣe èyàn ó rí ọnu ọlọ́run ẹ má jà dọ́là o ẹ jẹ́ ká máa gbìyànjú rẹ̀ ní gbogbo ìgbà kọ́lọ́wọ́n bá kó ṣe ń rọrùn fún ni eléyìí jẹ́ kó yẹ wá wípé ìmọ̀ ṣe ìtìkáf ó jẹ́ súnà èyí tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí bá sábà tánàbí sì dùn ní ma táwọn tó pọ̀ náà àwọn sàábé táwọn náà máa ṣe táwọn náà dùn ní ma akáláṣe kìí sọ̀rọ̀ yẹn o kí nìdí tá a fi sọ eléyìí kò túmọ̀ sí pé ẹni tí ò bá ṣe ìtìkáf ọlọ́run ò ní gba àwẹ̀ rẹ̀ o kò túmọ̀ sí pé ẹni tí ò bá ṣe ìtìkáf ọlọ́run ọba da àwẹ̀ rẹ̀ lù láyà àmọ́ nínú àwọn iṣẹ́ olóore tọ́lọ́n bá ní káàyè ó wà téèyàn máa ń fínúfíndọ̀ láti fi ààyè lẹ̀ ṣe nítorí ládá tó pọ̀ tó ń bẹ fún ẹni tó bá láǹfààní àti ṣe òun ló ti ká máa sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀fìrí pé ẹlòmíín bẹ òun gan yóò tiẹ̀ fínúfíndọ̀ tó bá ti kú pé rọ̀mọ̀dánù kù bí ijọ́ mẹ́wàá yóò digbá yóò di ẹrù yóò ṣèrìn àjò yóò lọ sí Mẹ́kà ní Kaaba yóò lọ ṣe ìtìkáfù bẹ́ẹ̀ àbíkọ́ lọ mọ́sálásí ànábì ní Madina yóò lọ kóra dúró fún ọjọ́ mẹ́wàá ń bẹ̀ ìyẹn là ń pè ní umra anu Ramadan torí pé ní umra anu Ramadan yìí in tó kó sínú pọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹni tó bá ṣe umra nínú Ramadan anabi ní umra ó dà ládàá rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó èmi àti ẹjọ́ ṣe hajj umra anu Ramadan anabi ní ládàá ẹni tó ṣe umra anu Ramadan ṣe é mọ̀ pé umra kò tó hajj ṣùgbọ́n anabi ní ládàá tó nítọ̀ ń wó gbà ó dà gẹ́gẹ́ bíi pé ó ẹnìyẹn bẹ́mi ànábì láyé èmi àti ẹjọ́jọ́ wá ṣiṣẹ́ hajj papọ̀ yàtọ̀ sẹ́yìn ẹni tó bá tún lọ ṣe umra nínú Ramadan yóò láǹfààní láti lè ṣe ìtìkáf ní haram ní masalasi ní kaaba àti masalasi ànábì sallallahu alayhi tá a sì mọ̀ pé bẹ́yàn báyẹn náà fìlà kan nínú masalasi ní kaaba ládàá téèyàn ó gbà ládàá ten thousand ni ló fi ju èyí téèyàn bá yàn lè lọ béèyàn bá yàn rákà kan nílé èyàn ó gba ládàá ṣùgbọ́n ìlọ́po ládàá ẹni tó yàn rákà kan ní Kaaba lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ló fi ju èyí téèyàn bá yàn ní mòmí tí ì bá ṣe Kaaba lọ eléyìí ni àwọn tí Ọlọ́run bá ní kí nǹkan ó yé tọ́lọ́run sì bọ̀ wọ́n láṣìírí wọn a máa sojú kòkòrò rẹ̀ lọ́dọọdún àwọn èèyàn ti ń múra báyìí àwọn èèyàn ti ń lọ báyìí abẹ́ Ọlọ́run bá ní tóbi rẹ̀ gbogbo àwọn tí ọlọ́run ọba tó ṣe ní ọrùn fún ọlọ́run ọba kó má ṣe ẹgbà ní bàálà lọ́wọ́ wọn ọlọ́run kó má ṣe ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa náà bí rahmatika ya arhamar rahimin ẹ̀yẹ rúṣin ọlọ́run kò sí tó bírú àwọn nǹkan báyìí bí kì í bá ṣe ojú kòkòrò lérí pé rọmọdánù tá a lé ní láàmà tá a lọ mẹni tí rọmọdánù ti ń bọ̀ bàláyé èyí tó bá wa láyé báyìí a gbọ́dọ̀ gbìyànjú ká sapá ká gbìyànjú ká ṣiṣẹ́ olóore ń bẹ̀ ẹni tí ò wá lé rìnrìn àjò òun náà nínú ìlú ibi tó wà ìgbàláyé ń bẹ gbogbo àwọn mọ́sálásí tí wọ́n bá ti ń kírun jímọ̀ wọ́n ní a lè ṣe ìtìkáàfù ń bẹ o pàápàá jùlọ tọ́lọ́run bá fún wa nígbàláyé kì í ṣe pé wọ́n tó fẹ́ ṣe ìtìkáàfù ó ṣe wípé owó oúnjẹ ọmọ iléèwé òní ò lè ọ jáde ń bẹ àwọn ọmọ bá wá ń ráhùn tọ́ni bàbá ta lè ń béèrè dáàdì wa là ń béèrè wọ́n ní amówá iléèwé o àti ìjẹun o owó oúnjẹ ó yẹ kó yanjú ilé dáadáa kó o tó lọ jókòó sínú mọ́sálásí pò ń ṣe ìtíkáàfù ṣùgbọ́n téèyàn bá fọkàn sí kí Ramadan ó tó délé yóò ti plan ẹ̀ pé tó bá ti dàsìkò báyìí mo fẹ́ kóra dúró gbogbo nǹkan tí ó lè jẹ́ kó rọrùn fún yàn èyí ó ti fi sọ́kàn èyí ó ṣe gbìyànjú lérí ẹ̀ ọlọ́run jẹ́ kó rọ̀ wá lọ́rùn o àwọn nǹkan téèyàn fi lo ayé ni o ẹ̀yìn ẹrúsìn ọlọ́run tọ́lọ́run bá ṣe dẹ̀kun fún yàn àwọn tá a fi lo ayé nìyẹn ó máa ń yani lẹ́nu lẹ́ni ẹ̀rẹ́ lomi ọlọ́run bo láṣìírí ọlọ́run ṣègbà láàyè fún bí ó ṣe ra léṣekò bí ó ṣe ra ilé sí mẹ́ẹ̀ẹ́dógúri bí ó ṣe ra ilé sí kàfàǹṣà òun ni ọmọ sáré káàkiri ṣùgbọ́n àwọn tọrọ báyé ẹ mọ̀ rẹ lómi pé odidi five hundred thousand six hundred thousand ló fi ń lọ ọmúra lọ́dọọdún kí ló ń gbà ń bẹ́ẹ̀ ẹni tí ń lọ lọ́mọ tó ń rí o yàtọ̀ sí oore táyé oore tàlìkìyàmà ńkọ́ ló fi jẹ́ pé tọ́lọ́mù bá ṣe gbà láàyè fún wa ẹ jẹ́ ká náwó wa sídìí ọlọ́run subhanahu wa ta'ala ká sì ná owó wa sídìí ibi tí a ti rí ẹ̀san tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yin ẹrú ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ṣe ìtìkáf fún odidi ogúnjọ́ ní ọdún tí anabi jáde láyé ká ṣe ìtìkáf yìí ìgbàláyé ń bẹ o obìnrin náà lè ṣe ìtìkáf kìí ṣe ọkùnrin nìkan o ṣùgbọ́n májẹ̀mú tóbìnrin lè fi ṣe ìtìkáf májẹ̀mú méjì ni o májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni kí ọkọ rẹ̀ ó yọ̀ǹda fún kó gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ pé baálé wa èmi náà fẹ́ kóra dónú mọ́sálásí mo fẹ́ ṣe ìtìkáf fún odidi ọjọ́ mẹ́wàá ó gbúdọ̀ gba lọ́dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ò bá yọ̀ǹda fún tó bá lọ ṣe ọlọ́run lọ́wọ́ ẹ̀ o ta bá lọ ṣe eléyìí fún itikaf báwo wá ni ìjáde bídíà tọ́ lọ tọ́ wá tiẹ̀ lọ́dọ̀ ọkọ ti súnà gan ni wọ́n bá ìwọ́ wá ọkọ ń bẹ ẹnu lé ó di pílò mọ́yà ìwọ wà ń bì kọ́ lẹ́yìn sàdúrà òru lórí àpáta àwọn mùsùlùmí náà ti bá tiwọn débẹ̀ ń sìn kọ́lọ̀ kó sọ wà ń bẹ̀ bọ́kọ bá ní ọmọ lọ yóò ní rárá bọ́lọ̀ bá ti fọ̀ tẹ́ ẹni hàn ní òlé panimọ́ ìwọ gan lọ́tà òun yóò ní túláàsì òun lọ bẹ̀ kí làwọn fẹ́ sọ lórí ẹni tó níyàwó kan ṣoṣo nínú Ramadan sóò ní ọmọ dáná oúnjẹ fún rẹ̀ ìdíyẹ sí ẹ̀rẹ́ Islam sọ pé obìnrin tó bá lóun fẹ́ ṣe ìtìkáàf kó gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ bọ́kọ bá yọ̀ǹda fún kò sí láì fún bẹ́ẹ̀ sùmọ́tọ́kọ̀ ọ̀bá yọ̀ǹda fún kó padà sínú ilé ọkọ ẹ̀ ọlọ́run yóò san lẹ́sàn mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì fóbìnrin tó bá lóun fẹ́ ṣe ìtìká torí tó jí ká máa sọ léyìí obìnrin mi ò palẹ̀ mọ́ ó lè kó lákùúrẹ́ yìí kó gba àbàdàn lọ lóun fẹ́ lọ ṣe ìtìká fún bẹ́ẹ̀ ẹlòmíì lè kó ládùúgbò rẹ̀ kó gba ibi tó jẹ̀ òun ló fẹ́ lọ mọ́ ṣe ìtìká fún bẹ́ẹ̀ láì sí pọkọ rẹ̀ yọ̀ǹda fún obìnrin tí ó bá ṣe ìtìká bí ládàá rẹ̀ ṣe pọ̀ tó yìí ọlọ́run kó àṣẹ yẹn sábẹ́ ọkọ rẹ̀ ni o jẹ̀mọ́ tí ó lọ jẹ́ pé ọlọ́run kó àṣẹ obìnrin sábẹ́ ọkọ lédi póbìnrin fẹ́ sin lọ́hùn ọlọ́run ló kú fẹ́ lọ sìn síbẹ̀síbẹ̀ ọlọ́run ní kó gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ̀ bó o wá ní òde ààrẹ mi ṣe tó fẹ́ lọ tọkọ ní òsáyè tó sì lóun ò lọ èyí tó fẹ́ ṣe fọ́lọ́run gan ọlọ́run lóun ò gbà tọkọ ò bá ti yọ̀ǹda rẹ̀ èyí tó wá fẹ́ lọ ṣe lórí àlámọ̀rí tayé tọkọ lóun ò fọwọ́ ṣe oníṣẹ́ mo béèrè owó lọ́wọ́ ẹ̀ àmọ́ ní òfin mi lówó ọkọ̀ ọkọ̀ òdìtọ̀ ẹlẹ́mọ̀ lọ tó bá wù yìí bó o tiẹ̀ sọ òun ò lọ ìwọ sì ni ìyá súnà ìwọ làlájà èyí tó jẹ́ tọ́lọ́n gan ìbáàdà lọ́lọ́ọ̀ ní kò gbọdọ̀ ṣe àfi kó gba ìyọ̀ǹda ọkọ ẹ̀ gbogbo àwọn atájọ́ obìnrin mùsùlùmí ẹja kíyèsí léyìí o obìnrin mi ń bẹ ọkọ rẹ̀ ọ̀jẹ́ nǹkan kan níwájú ẹ̀ bó ti wulẹ̀ ọmọ pé èèyàn tiẹ̀ wá tiẹ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ kúmọ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan kan tí ń bá sọ kí ni ó ṣe yóò fún mi lówó ni àbí yóò ní mọ̀ ṣe obìnrin rẹ̀ kan kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ o májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ọkàn ó balẹ̀ wípé ibi tá a ti fẹ́ ṣe ìtìkáàfù yìí ààyè ọ̀wọ̀ ló jẹ́ fóbìnrin ààyè àpamọ́ ló jẹ́ fóbìnrin kìí ṣe ààyè fitna kìí ṣe ibi táti máa ṣe ìtìkáf tọkùn ò ní balẹ̀ kọ́ máa dìgbẹ́ nìkan ó jí lóru yóò wá lọ síbi táwọn obìnrin wà yóò lóun sì rànran ni irú àwọn ibi báwọn obìnrin yìí yọ̀ǹda obìnrin yẹn kọ́ lọ ṣe ìtìkáf ń bẹ́ o ó lè lóun fẹ́ lọ jítọ̀ òun ọ̀bá máa tóun ṣe lòun bá já sí ibi táwọn obìnrin sùn sí ó sì á lọ sùn sọ́dọ̀ àwọn obìnrin in fact ọkàn òun ti fò òun rò pọ́dọ̀ ọkùnrin lòun wà irú bẹ́ẹ̀ ẹ má ṣe mọ́tìyàwó rẹ lọ ṣe ìtìkáf ń bẹ́ o ibi tí ìyàwó ẹni ó ti ti káàf yọ jẹ pọkàn balẹ̀ pé kò sí fìtínà kankan tó lè ṣẹlẹ̀ ń tó bá jẹ́ pé lórí àlámọ̀rí ẹ̀sìn tó tó bá súnà mu òun àáfàá tó wá ní kí àwọ̀ sọ lórí èyí èyí tó jẹ́ o ni wọ́n ní tọkàn wọ̀ bá balẹ̀ kámẹ́jọ lọ bó wá ní ló fi jẹ́ pé ọlọ́run sì lọ́nà kan lóyún kò sí lóyún ṣùgbọ́n mùsùlùmí kánìkan ó nígbà eh, eh, ìyàwó yín yẹn yọ afẹ́ ládùn àkàntà ṣe fún so ọjọ́ méje ni ó lò nínú yàrá òun ṣé mùsùlùmí ò ní béèrè pé bóò ló ṣe jẹ́ o ó ṣe jẹ́ nu yàrá yín ni yóò dùn sí ọjọ́ méje ẹ̀rì pa wo béèrè ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kò ní béèrè olúwa náà ní ń pàṣẹ gbogbo nǹkan yẹn so n tó olúwa bá ti wí náà bó sì bóyún bá jáde níbẹ̀ olúwa náà ló kádàrá oyún yẹn àwa mùsùlùmí àgọ̀ ìwọ tó o bá ọkàgọ̀ fúnra rẹ ni torí pé lè tàn sọ yìí ṣẹlẹ̀ sẹ́lómi o ìyàwó yín kọ́ wọ́n ti wà lọ́dọ̀ àfa ó ti bẹ́ẹ̀ tọ́sẹ̀ kaba yìí kí ló dé wọ́n níbẹ̀ lọ́hùn fún wa nínú ilé wọn wá jáde so kọla kọ́ sàánú wa o bẹ́ẹ̀ yà bá fẹ́ sin lọ́hùn gan wọ́n ní bọ́kàn wọn ò bá balẹ̀ rẹ̀ ó dúró nù ilé kọ́ má lọ lè rí báyìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn obìnrin rẹ tí wọ́n nítorí pé ẹnìyàn wọn kàn jọjọ ń tajà papọ̀ láàrin ọjà ó tẹ̀lé wọn lọ wọn lọ́sẹ̀ kan làwọn ó lò ń bẹ̀ níbo lọmọ tí ń sùn bẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ẹ ká kíyè sára èyí tó jẹ́ tẹ̀sìn ọlọ́run náà ẹni tọkàn wo bá balẹ̀ ká má jẹ́ ó lọ jẹ̀bi inú mọ́sálásí ni lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọkàn wo bá balẹ̀ wọn ni ká má jẹ́ ó lọ àwa ń bèlè tà sí òde ààrẹ mi ṣe tọ́ ọmọ ibi tí ń lọ tọ́ ọmọ ibi tí ó sùn bẹ́ẹ̀ àwa ni ká má sọ̀yàn lẹ́nu wọ́n máa sọ̀yàn lẹ́nu lórí nǹkan èèyàn ni ẹni tó bá ti ní ká má sọ ń lẹ́nu lórí nǹkan rẹ̀ ẹni yóò padà kàbù kẹ́yìn náà ni nǹkan yóò padà bàjẹ́ torí pé o lè má lẹ́nu lórí nǹkan tí èsè tiẹ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ tiẹ̀ lórí ọmọ rẹ lórí ìyàwó rẹ ẹni tó bá sọ lẹ́nu kọ́ sọ lẹ́nu lórí ẹ̀ torí pé wọ́n lo ní àṣẹ lérí ẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́ mọ́sẹ̀ mú adó lórí dáadáa o. ẹ̀yin ẹrú ọlọ́run ìyàwó Aisha radiyallahu anha ìgbà tó fẹ́ ṣe ìtìkáf ó gba yọ̀ǹda lọ́wọ́ sallallahu alayhi wa sallam ìgbà tá anabi ló tó láǹfààní àti ṣe ìtìkáf gbogbo ẹnikẹ́ni tó bá ní láníyàn pé òun ó ṣe ìtìkáf ìgbà wo ni ó wọlé ìgbà wo ni ó bẹ̀rẹ̀ òun náà ni pé yóò wọlé ìtìkáf ní àárọ̀ lẹ́yìn ìgbà tó bá kásùn bá tán nígbà tí àwẹ̀ bá di mọ́kànlélógún lẹ́yìn àsùnbà nígbà tí àwẹ̀ bá ti di mọ́kànlélógún òun náà ni ó wọlé láti bẹ̀rẹ̀ ìtìkáf abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ọlọ́wọ̀n bá kó ṣe iṣẹ́ olóore kó ṣe ní ọ̀run fún ẹnìkọ̀ọ̀kan wa o. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah ibadallah iclamu ana alxikomata fi lmasjid ayaama alcitikaaf laysa lilacib walahaw bal yushraw hadihi lumuur fiiha بل يشرع أمور آتية في الشغل بطاعة الله كالصلاة وتلاوة القرآن وذكر الله تعالى واستغفاره والدعاء والصلاة على النبي صلى الله عليه وسلم وتفسير القرآن ودراسة الحديث وغير ذلك عباد الله اعلموا أنه يقرأ أن يشكل أن يشغل المسلم نفسه بما لا يفيد من الأقوال والأفعال أو أن يتخذ المعتكف موضع عشرة ومجلبة للزائرين واعلموا أنه يجوز أيام الاعتكاف الخروج للحاجة وزيارة المرأة للمعتكف والاتصال والخطبة وعقد الزواج عباد الله الزموا سنة نبيكم وحذروا بدعة الممقوتة أدوكني أدولون أتركاتي جولون فانبوا محمد صلى الله عليه وسلم ẹ̀yin ọ̀rùsàn ọlọ́run ẹ̀dẹ́ká lọ mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá dà níyàn bóun fẹ́ kóra dúró nínú mọ́ṣáláṣí ọjọ́ kẹwàá tó káyìn àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó gbúdọ̀ mójútó tó gbúdọ̀ máa ṣe ń bẹ̀ o torí pé wíwà nínú mọ́sálásí fún ìtìkáf kìí ṣe pé fún eré bẹ́ẹ̀ sì ni kìí ṣe fún awẹ́wà kódà kìí ṣe láti lè máa gbàlejò ẹlòmíín bẹ tẹ́ ẹ bá fẹ́ rí yóò ní ẹ rí mi ẹ dìgbà ìtìkáf ìgbà yẹn ni mo fírì mi ò ní lọ́ọ̀bì kankan so tó bá ti wá wà nínú mọ́sálásí báyìí bálejò ilé ṣe ń dé nítorí wọ́n mọ̀ dé gbogbo tó fẹ́ ṣe náà kò ní rí ṣe ìtìkáf kìí ṣe àsìkò téèyàn fi gbàlejò bó tilẹ̀ jẹ́ pé tàlejò bá wá kíyàn kò sí láì fi ń bẹ̀ kọ́dọ̀ èèyàn lè sin àlejò jáde kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n kéèyàn á máa fáwọn èèyàn lápọ̀ìntìmẹ́ǹtì gbé tẹ́ bá ti fẹ́ rí mi àsìkò tí mo lè free ní Ramadan ẹ wá máa bá mi nígbà tí mo bá ń ṣe itikaf lọ́wọ́ àsìkò itikaf kò sí fún eléyìí o èèyàn máa ń lo àsìkò náà láti kírun ó rí i pé ó máa rí wákàtí márùn rẹ kí lásìkò torí pé ló wà bákan náà ẹ̀mí rẹ ó fà sọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn nǹkan tó jọ mọ́tayé yóò kúrò nínú ẹ̀mí èèyàn èyàn ó máa tìláwà Qur'an èyàn ó máa ṣèrántí ọlọ́run istighfar alhamdulillah la ilaha illallah subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí èyàn ó láǹfààní àti ìrìṣẹ́ ní púpọ̀ bákan náà èyàn ó máa sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam bákan náà èyàn ó pọ̀ ládùá torí pásìkò gbígbà àdúrà ni torí pé ẹni tó wà nínú intikaf kò sí iye méjì yóò ṣe kòǹgẹ́ látòlù kọ́dírì kò sí iye méjì ń bẹ torí pé kò kulẹ̀ jáde kúrò ń bẹ lẹ̀ látòlù òru abiyì tó ṣe wípé òru kan tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó dájú ẹni tó bá ń bẹ ní tìkáàfù yóò ṣe kòǹgẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń bẹ ń lé o lè sùn gbàgbé nǹkan mí lè ṣẹlẹ̀ ẹlòmí ó lè jẹ́ pé program ni wọ́n máa wò bá àbá kan wọ́n máa gbé wá láti kiri mọ̀ máa gbádùn wá ṣe ní tí ó wò nìyẹn tí ó gba àsìkò lè láti kọjú yóò fẹ́ lọ ṣùgbọ́n ẹni tó wà nínú mọ́sálásí ẹni tó wá ṣe lè láti kò gẹ́ ilẹ̀ láti kọ́ndé àdúrà wo lọ́wọ́ fẹ́ ṣe tààrù pé kò nígbà ìdúnyẹ tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbogbo tí bá ti ń pa aláyà tí ń jẹ́ bànújẹ́ fún yóò ọlọ́run sásọ àjù mẹ́wàá tó kàn tó bá ti di mẹ́wàá tó kàn òun ó fa àyè lẹ̀ òun ó lọ takúsọ́ lọ́n lọ́rùn òun ó mọ̀ bẹ́ẹ̀ lọ́run ẹ jẹ́ ká gbìyànjú ká àwọn nǹkan yìí kún ní tó rọrùn ni ọlọ́mọ fara ni wá o ẹni tí ò gbádùn tí wọ́n ní ọlọ́jókòó ti lọ́sípítù tí ò sì ṣe é fi ilẹ̀ èèyàn mà lọ́sẹ̀ méjì èèyàn mà lọ́sẹ̀ mẹ́ta tí èèyàn ò ti ṣẹ́ bó ti wulẹ̀ ọmọ ló fi jẹ́ pé tó jẹ́ àmọ́ sọ báyìí ẹ jẹ́ ká máa fọkàn sí àfọkàn sí ni ọwọ́ máa dí lóòótọ́ ṣùgbọ́n téèyàn bá fọkàn sí yóò rọrùn ẹ jẹ́ ká máa fọkàn sí téèyàn bá ti múra rẹ̀ lẹ̀ kó tó dé àsọpẹ́ tí ò múra rẹ̀ lẹ̀ o bọ́ọ̀ bá múra rẹ̀ lẹ̀ bọ́ọ̀ wọlé dọ́kejì ló tún jáde torí pé tí ó gbé jáde ó gbé jáde ṣùgbọ́n ẹni tó bá ti múra rẹ̀ lẹ̀ kódà rẹ̀ lómi fi máa ń rò pin pé òun lọ Saudi òun lọ múra ó sì dẹ̀yìn ọdún kó tó dé àwọn iṣẹ́ olóore téèyàn lè máa ṣe ní Ramadan lélẹ̀ yìí torí pé àmín tí Ramadan ti ń bọ̀ tí ó bà láyọ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi ẹlọ́run já aṣọ pọ̀lọpọ̀ Ramadan láyọ̀ èyí tó bá wa yìí ẹ jẹ́ ká lò dáadáa o ká kóra dúró nínú ilé ọlọ́run ká máa gbọ́ alukur'an wọ́n máa ṣe tafsirul kur'an mọ́sálásí a máa láǹfààní àti gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí a sì lè máa lékún nínú iṣẹ́ olóore ẹ̀yin ẹrúsìn ọlọ́run kò sí láì fi ẹ tó bá wà nínú ìtìkáf àlejò lè wá wá tí kìí ṣe pé ó fix appointment o bóyá ìyàwó rẹ̀ béèrè ẹ̀ pé tàn bàbá alágbájá ó tún jọ mẹ́ta àbúrò ìlà ní kásálámà sí kò sí láì fi ń bẹ̀ ó lè fọwọ́ kan ìyàwó rẹ̀ la pé tàn ẹ̀ ńlẹ́ o kò sí láì fi ń bẹ̀ kọ́mọ́ jù bá náà lọ kò sí láì fi ń bẹ̀ ó lè sin ìyàwó rẹ̀ jáde kò sí láì fi ń bẹ̀ bákan náà ẹni tó wà nínú ìtìkáf ó lè jáde tí bùkátà bá gbé jáde kí ni bùkátà tó lè gbé jáde bóyá kò sí toilet kò sí ilé ìgbọ̀nsẹ̀ ní mọ́sálásí tó ń lò ó lè wálé kó wá gbọ̀nsẹ̀ ó lè jẹ́ wípé ó fẹ́ wẹ̀ kò sí ilé ìwẹ̀ ńbẹ̀ ó lè wálé kó wá wẹ̀ ṣùgbọ́n tó bá ti wálé tó bá ti wẹ̀ wẹ̀ ńtán kò tún gbúdọ̀ dúró kò gbúdọ̀ pa ah, ìyá alágbájá a ah, inú rẹ̀ mọ̀ sí yóò lọ adirun ìwà ẹ̀hún kò gbúdọ̀ sọ yẹn kó ṣe ní tí ó ṣe kó sì kó mọ́sálásí kó kò lé kọ́ mọ́ padà bọ̀ ni kò gbúdọ̀ dúró bóyá kò lè dáná oúnjẹ ńbẹ̀ òun lọ́ gbé oúnjẹ ńlé bùkátà béèrè kó lọ gbé tí ó fi sínú ńlé àwọn nǹkan báyẹn ó lè jáde ṣùgbọ́n onímọ̀ ní kó mọ ẹ̀yà alágbájá kò ní dákẹ́ mẹ́wàá ń bẹ̀ kò lè lọ yẹn o kódà ẹnìkan fayé lẹ̀ wọn fẹ́ ṣe jìnnìṣà rẹ̀ kò lè lọ ẹ òní nípàdé òbí àwọn ọmọ end of year activity kò lè lọ ìyún àwọn nǹkan tó bá yẹ pé bùkátà mú kó lọ láti ṣe tí ò sọ́nà àbáyọ fún o nìkan ló lè jáde fún bákan náà àwọn àfáà ní àyíwá àmọ́ ń gbà míì èèyàn lè róbìnrin tó wúyàn nígbà téèyàn ń ṣe ọlọ́mọge ni o kí ah, ọmọ yìí sì wù mí o bàbá rẹ̀ náà sì ń bẹ ní mọ́sálásí ẹjọ́ sí ìjìká bàbá bẹ́ẹ̀ bá ní sọ pé mo yánu o ọmọ yìí wù mí láti fi ṣe ìyàwó èèyàn lè sọ nígbà téèyàn ṣe ìtìkáàfù kọ̀ bá ìtìkáàfù èèyàn jẹ́ bákan náà bàbá àìsílẹ̀ sọ pé ah kí ló dé ẹjá so igi ẹ̀ báyìí náà kò nídìí kí wọ́n lè so igi náà báwọn pétọ̀ ó sì ti di ìyàwó rẹ̀ náà nu èyàn lè ṣe yẹn nínú ìtìká gbogbo èyí ò béèrè jíjáde òdu ẹ̀yìn tẹ̀ wà á nu mọ́tálásì náà ni náà lẹ́sẹ̀ igi kò nídìí tó bá sì dàsìkò sínú bọ́ bá tún lè dáná fáwọn èèyàn kan fi ṣe wàlímọ̀ rẹ̀ a jẹ́ pé ọlọ́sẹ̀ èyí ti ká òtúnmúyàwó wálé nù ẹ̀yin ò kò sí nǹkan tó burú lórí èyí èyí ò lè wáyé ṣùgbọ́n ìbóbìnrin láṣepọ̀ kò lè wáyé kódà ìyàwó èèyàn ti ń bẹ ńlé ò lè ba láṣepọ̀ nígbà téèyàn bá ń ṣe ìtìkáf ju gbogbo ẹ̀ lọ ẹ ká gbìyànjú ká dún nímọ̀ àwọn nǹkan tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ súnà ibẹ̀ ni oore tó pọ̀ ibẹ̀ ló wà fún ẹni tó bá ń wọ̀ òrùlẹ̀ látòlù kọ́dírì ẹjá wà pẹ̀lú ṣíṣe ìtìkáf ẹni tí ò bá sì láǹfààní láti lè ṣe ìtìkáf nínú ilé rẹ náà tó bá ti di alalẹ́ lóru jídìde mọ́sùnmá jí àwọn ìyàwó rẹ jí àwọn ọmọ rẹ tó bá ti di kókù mẹ́wàá ẹ máa yànnà fìlà ẹ máa bẹ lọ́hùn ẹ máa ṣàdúà lẹ́ni tó ń bẹ lọ́hùn pé kọ́lọ́hùn kó fi yín ṣe kòǹgẹ́ òrùlẹ̀ látòlù kọ́dírì eléyìí nìkan tó lóore jù ìyẹn lẹ̀san wà fún jùlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí tá a máa ń ṣe àwọn bàbá wa wọ́n fi ń ṣèkówó jọ ní o lẹ́látùlù kọ́dírì kìíní kan mọ́sálásí ó sì lè ìkówó jọ ni ṣùgbọ́n lọ́nà bá ṣe wà lẹ́látùlù kọ́dírì gangan èèyàn lọ mọ́sálásí lọ sí ìtìkáf àbí èèyàn ó mú òru nínú léèyàn èèyàn mọ̀ jí ní gbogbo òru yẹn èèyàn mọ̀ bẹ̀ lọ́hùn ní tá a fi wà lẹ́látùlù kọ́dírì lélẹ́yìí abẹ́lọ́hùn bá ní tóbi rẹ̀ kí ó mọ́sẹ̀ mú wa dúró kó fi wá sí kòńgẹ́ òru lẹ́látùlù kọ́dírì kó sì gba àwẹ̀ wa àti ìjọsìn wa lọ́wọ́ wa ibadallah ẹ̀yẹrú sìn ọlọ́run washkurullaha udhkurullaha yadhkurukum ẹ̀dá máa rántí ọlọ́run gbogbo gbà yóò máa rántí wa o washkuru wala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn àdẹ̀rà tí ń ṣe fún wa ọlọ́run yóò ṣàlékún rẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lam ma tasna'un ọlọ́run nímọ̀ nípa àtẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ o kó mu salatikum yarhamukumullah